tí bá Gani Adams jẹ ó ń ta àwọn kan lára pé báwo ló ti rí jẹ àwọn míì wọ́n lọ́bi bàbá eh, aláàfin of Ọ̀yọ́ wọ́n lọ́bi ẹ̀ títí títí pẹ̀lú owó pẹ̀lú gbogbo ẹ̀ bọ̀tọ́lá pé ó pẹ́ tí ààrẹ ti ń jà fún ilẹ̀ Yorùbá òun ló ìdí nìyẹn tí bàbá yẹn fi fún ní ààrẹ ọ̀nà kakanfò ọmọ yóò dẹ̀ dánudúró láti yí gbogbo ọba ilẹ̀ Yorùbá po ẹ wo nǹkan tó ń fẹ́ fún un o gbogbo wọn dẹ̀ tẹ́ ọba bẹ́ẹ̀ náà ni wọ́n ti tẹ́jú bò yẹn ó jàre ó jàre pé kí ló jẹ́ tó jàre ṣé aláàfin kò mọ nǹkan tó ń ṣe ni kó tó fi jàre mo wà ń bẹ̀ níjọ́ náà ìgbà tó tó tó tó yàn án mo gbéra ní ọba mẹ́sàn-án alọ́dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ aláàfin bàbá dẹ̀ gbé mi jókòó pìtàn oríṣiríṣi fún mi ọlọ́run bá tẹ́ wọn sáfẹ́fẹ́ rere torí pé ẹlòmíì ò rí jẹ́ mo sọ fún yín wọ́n lọ́bì pẹ̀lú owó gidi tó bá jẹ́ pé bàbá fẹ́ tẹ̀lé ọ̀rọ̀ owó ni ààrẹ ò lè rí jẹ bọ̀ tó kọ̀ ó lóun mọ nǹkan tó ń rí gbogbo wọn nǹkan tó ń ṣe wọn ìlara ni o ìlara ìlara ìlara ló ń ṣe wọn so advice mi báyìí ni kí àwọn ìjọba gómìnà mẹ́fẹ̀ẹ̀fà kan fọwọ́sowọ́pọ̀ nílẹ̀ Yorùbá kan pé jókòó kan bí strategy tó fẹ́ lò àti nǹkan tá need mo rò pé nǹkan tó kàn báyìí nìyẹn nǹkan tó kàn báyìí nìyẹn ká máa tanra wa èló ló ní lọ́wọ́ tó fẹ́ fi tó fẹ́ fi wọgbó pẹ̀lú àkàìmọye àwọn èèyàn so tó bá dẹ̀ fọ́ tẹ́tẹ́lẹ́ mú wọ́n rí àwọn gan rí nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí wọ́n rí bọ́n ti ń pa ọmọ wa tó ń gbọ́ba tó ń ṣe tó ń gbé odindi ọba fún pa bí adìyẹ ọba láwì ah, ọlọ́run aṣàánú wa. ẹ jọ kábíyèsí àwọn tó ń ba ààrẹ jẹ́ lórí social media ẹ jọ àdúrà wo lẹ lè fún wọn sà bọ́n ṣe ń bọmọ yín jẹ́ lókè àdúrà wo lẹ lè fún wọn. àdúrà kan máa èpè ní máa fún wọn èpè ní ẹni tó nà ká báyìí ni yóò kú kọjú sí wọn ní lálùbáríkà bẹ́ẹ̀ ni wọn ní lálùbáríkà wọn ní lálùbáríkà kí ni wọn mìíràn ọmọ kì í ṣe tápà kò sí lọ́tún ọtí patún kò sí lọ́tọ́ tí sọmọ́ tán in fact ọlọ́run ló kàn tẹ́ ń kó yọ wọ́n ti plot oríṣiríṣi irọ́ oríṣiríṣi but ṣé mo nǹkan tó lọ́n bá lọ́wọ́ sí kò sí nǹkan tó lè yí padà ọlọ́run lè dùn àrà bá máa dúró tì í.